pariwo ẹnu fún sìn gbọ́wọ́ ẹ̀ sókè dáadáa kò díjú ẹ. mo máa láì gbọ́rọ̀ yìí ṣoná olóò lọ́rọ̀ gbọ́ ni máa kó ẹwà gbọ́rọ̀ mi torí mi ní bímọ ranù. kí ló ń dẹ̀ láàmú ṣé sísá ẹ ló ṣẹ̀ àbí ìwọ ló ṣẹ̀. mọ́mí mọ́mí ẹni tó ṣe náà mélòó ló ṣe tó ti tó jẹ́ ká kọ́ ọmọ yìí kó lè fún wa ní sinmi tó bá dàgbà ó mọ pọ́mọ yìí ò gbọ́wọ́ kékeré wa owó tó ń gbé wa lè ju tiwa lọ jẹ́ ká bá wí a máa bá wí ni sódà tó bá dọjọ́ ọ̀la kò ní bàá lórúkọ jẹ́ kò dẹ̀ ní bàá lójú jẹ́. mọ́mí fọlárin. ah mo ṣe bọ́lá tán àwọn yìí. Good morning. What is the night all about? Ah, mo fẹ́ dágbére láti máa lọ ni. Okay, daddy. Jẹun rí ẹ fún ṣẹ́jú kan. Ó ti tó, ti tó, wọ́n ní wọn ní pẹ́ fẹ́ sílẹ̀. Ẹ come to think of it, kí ni wọ́n ṣe fún wọn gangan náà? Bí ṣe kókó. Ah, ṣé possible kò má ṣe nǹkan kọ̀ọ̀kan, wọ́n á máa pọ́níṣẹ̀? anyway wọn á tó fẹ́ sílẹ̀. mọ mi Fọlárin. dádì Fọlárin. how many hours lọmọ yẹn ti wà tí ẹ ti ń fún ní punishment níbi tó wà yẹn sí. dádì ò ṣe béèrè lọ́wọ́ mi pé kí ló ṣe kí n tó máa punish ẹ. tí omi ò lè béèrè lọ́wọ́ ẹ̀ náà ṣé bí mo mọ̀ ẹ́ dáadáa ìyàwó mi ní òkú ọdún mẹ́ta dẹ̀ kúrò lájèjì sáré kí ni tó ṣe fún ẹ lánàá tó fi ń fún punishment so mi ò ní láti bèrè kí ló tún ṣe lémi. dádì ìwọ mọ̀ pé mi ni mo bí ọmọ yìí mi ò dẹ̀ lè pa sórí ọmọkọ́mọ lọmọ yìí kì í gbọ́ràn ọmọ. don't make noise. ẹ kì í gbọ́ràn olódo ni mo ní kó mú homework ẹ wá lánàá nígbà tí màá wà assignment tó ń gbé fún odó ní. that's okay ok ohun tí mo fẹ́ kó ṣe fún mi nísìnyí mo ń pa láṣẹ ni mi ò dá lábàá please kí n tó kúrò nínú compound yìí ìgbà àtẹ̀tẹ̀gbélé ọmọ yẹn lórí mo fẹ́ kó lọ yọ kúrò lórí ẹ̀kẹ́ release ẹ̀kẹ́ fún freedom sórí wàhálà ẹ lórí ọmọdé yìí ti pọ̀ jù o o ti ń dà láàmú jù tí ọmọdé yìí tó bá dẹ̀ fi torí ìbẹ̀rù ti yẹ tó sá kúrò nílé wàá responsible fún sísá ibi tó bá sá lọ máa fà tẹ̀lé. àbí kí n bá yín ṣe ni ẹgbẹ́ sẹ́yìn wá bí kì í ṣe. ṣe lẹ́yìn náà láti pè tẹ́lẹ̀ sílẹ̀ fún ọmọ ASPA mò ń gbọ́ tiẹ̀. Um, Rocklab Studios have agreed to pay seventy percent upfront to mobilize the project. Good. And um, mo believe pé it's a welcome development. Ah well of course ṣebí initially èmi náà ni mo sọ pé kẹ́ persuade wọn dé level yẹn so wọ́n ti agree wọ́n ti agree nìyẹn. um, I can need authorization yìí to just start the project. Ah, you don't need that one anymore. Of course. Ah, you can go ahead, though. Ah, ẹ gbọ́dọ̀ bí. Go ahead. Okay. Uh, what else? No, sir. That'll be all, dadi dadi wọ́n ti fún mi ní additional information. irọ́ ni. ọ̀rẹ́ mi sọrí o. thank you sir thank you. Oh, congratulations. Oh, dadi ẹ wo ewu. àmọ́ sọ wọn ò ṣe ní fún ọmọ mi nígbà tó ń sọ pé òun retí orúkọ ẹ ó rà kò sí orúkọ ẹnu lẹ́sìn mo ní láti wà ń bẹ̀ orúkọ ọmọ ọlọ́run ò gbọ́dọ̀ Congrats, my daughter. Thank you, mommy. Uni girl. Yes, mommy. I'm a uni babe now, and I'm a big girl now. Yeah, you are. <laughs> Daddy, but you're buying my daughter a car now for her university. no problem, no problem. More to me next week. Yes, sir. <laughs> and I can't wait to mi ò cool. wait láti of love. Lágbára Ọlọ́run. of love. Oh. Who is murmuring around us here? You know me no mo lè gbóhùn eṣinṣin ni. fọlárin ọmọ ẹ ló ń sọ̀rọ̀ náà. fọláwọ. why are you doing this. daddy don't even go there. what you don work hard for what you don pray hard for what you no focus in you can get a chip. and ready to learn and pray. You can't just tell me you fasting and you want to go to university and tell them to give you admission letters never done. A dumb head like you Uh, now you're saying very soon. Mommy, don't say that. You dumb head. Mommy, Daddy. please don't say that. Ní ọkọ come here to jẹ́ kí n bá sọ̀rọ̀. Dádì Fọlárin, tá a about bọ́mọ ìsọ̀rọ̀, I ẹ̀kọ́ máa bàjẹ́ Jenny. Because ṣe ń sìn, ó ti ń dream. She's dreaming pé òkè téèyàn bá ti sùn o, téèyàn bá G. ti jí, wọ́n á kàn fún admission letter, á dẹ̀ bọ́ sí uni straight. It doesn't come true. Ah. Yes. uh, ẹ̀dá ẹ̀dá ẹ̀ má rẹ̀ dá pin ó ń kàwé náà. àkókò rẹ̀ jẹ́ i'm very convinced for padà ọ̀rọ̀. wọ́n náà ń ṣe ìtọ́lọ́run ló jọ ní òkè lórí ẹ̀jọ́. kábà pẹ́yìn tó jọ náà ló fi lójú ẹ̀jọ́. ẹ̀rọ orí mi ò lọ́ba ọ̀gá ni orí ìbádọ́ta ẹ̀mí fẹ́ mi. Yes, you are quite actually saying one or the other. And when we are married, you still have. Both too much to do with Kolani. why now? Sorry, I kept you I'm good. Monch! Hey! Hi, Pikayo. How you doing? I'm fine. Oh, what phone lecture ni. Yeah, um, I was just dé nsìn ni. Ó ṣe dé. Yeah, ṣé ti parí ni? Àti ṣetán. Okay. Hey, eh, okay, girls. Hello. Hey, what's up? <laughs> Take care of you. Bye bye. Yeah, bye. All right. All right. Take care. Take care. Is that not your roommate? Yeah, she's the one. What's up with her? Kí ni level ẹ̀ gbogbo? Mo ó mọ̀ pé àwọn ọmọ olówó yẹn ni ọmọ bọ́yẹn máa ń ṣe. Ẹ̀yin kò kí ló ń ṣẹlẹ̀ pẹ̀lú ẹ̀ka ló mú gángan kí ló ń ṣẹlẹ̀ ẹ̀ ṣe straight. Ṣe straight? Yeah. Ah. How you take no say she's straight? You don't try am before. Ṣé o ti gbàgbé pé roommate mi ni? Ẹni tí tí máa ti sọ fún yín ẹ̀gbà bẹ́ẹ̀ bó ṣe rí gangan ni mo ṣe sọ yẹn. I trust you. Má I trust you. I trust you. Hmm. get all the rain, all the you know. all the, you know. customers wa tí wọn fi ń fi ọlága pọtù eh, tí wọn fi ń fi ṣeré nítorí pé a ní quality control àwọn hygiene wa dey perfect i mean ìmọ́tótó wa ó ń lọ déédéé ah, ṣẹ́wárí gbogbo ẹ̀yin tí ẹ̀ ń tì mí lẹ́yìn tí iléeṣẹ́ mi fi ń gòkè tó fi ń ga ọlọ́run àmà tì ẹ̀yin náà lẹ́yìn ilé àtọ̀nà yín ní dàrú ohun tí mo lè sọ fún ẹ for nù wá wo bí gbogbo business ṣe wá ń lọ tó ń dùn tó ń dán báwo ni ìbá ṣe dùn tó kí inú ilé mi náà kó máa dùn bẹ́ẹ̀ mo mọ̀ pé ìwọ náà ti máa rí many things tí ò ní lè sọ pàápàá jùlọ lórí bí ìyàwó mi bó ṣe ń ṣe sí ọmọ ẹ ọmọ bíbí inú ẹ Fọlárin. Hmm. sir èmi gan ti ń ṣàkíyèsí ó dẹ̀ láwọn ìbéèrè kan tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín ẹ má bínú pé mo béèrè ìbéèrè yìí o. no no no no no no. ẹ jọ sá ṣé madam ló bí Fọlárìn àti pé sẹ́yìn gan-an ni wọ́n bí fún. <laughs> yes uh, mo expect question yẹn thank you for that question my answer ìyàwó mi ló bí Fọlárìn àti wípé ká jẹ́ wípé nígbà tó bímọ mo wà nínú ilé àbí mo há síbì kan tán wá yọ̀ fún mi pé mo kú ewu ọmọ bóyá lọ́jọ́ tèmi èmi náà bá think otherwise mi ò bá máa rò pé àbó nǹkan ló bí àbí kí n máa rò pé lómi ló bí fún. but fortunately for me nígbà tí ìyàwó mi ń rọbí tó máa bímọ ọwọ́ mi báyìí ló bí Fọlárìnsì tí mo fi mọ̀ pé kò gbé wá láti ibi kankan èmi náà dẹ̀ ló gbé fún. ẹ jọ sà ìbéèrè kan sí. ẹ má bínú sà. no no no no go ahead. could it be pé nǹkan àṣírí kan wà láàrin madam àti fọlárìn tí wọ́n fi maltreat her to that extent is is so unthinkable. why. Wow I don't know but tó bá wá ṣe pé èyí tí èmi ń rò lọ́kàn mi ò yẹ kó dé level Hello, ma. How are you doing? I'm fine, ma. Good afternoon. Sure, okay. More okay, ma. And so, where are you heading to? I have another lecture, ma. it's one five two, ma. Oh, okay. That's fine. Yes. Anyway, producer kọ dáadáa o. Yes, ma. God will help you. Amen, ma. Thank okay. you, ma. Uh, uh, God bless you. Yes, ma. <laughs> Yes, ma. Eh? Take care. Oh, brilliant God. seize opportunity láti sọ fún un pé each and every time tí n bá ti fi ẹ supervise hàn ó máa ń ṣe tẹ́mi lọ́rùn ọlọ́run máa wà pẹ̀lú wọn náà pẹ̀lẹ́ nǹkan um, a láti ṣe ń sin ojú pé bóyá kẹ pé photographer wa kó wá take photograph bí so a lè send it to complain tí wọ́n ní ṣe gangan so wọ́n á lè ríbi tí àwa náà ti bá ṣe dé wọ́n á mọ̀ pàṣẹ gbọ́n. Ah, ah, ah, ah, ah, ah, show. I'm dying. mi ì gbọ́ nǹkan tẹ̀sán mo mọ̀ pé o gbọ́n tí mo wí. Is it terminal? How long? How long do you have left? This? ṣe jẹ́ náà ni mo sọ fún very long time. I want you to do something for me. Láti sìn lọ, mi ò fẹ́ kó máa jìnnà sí mi rárá. Àwọn màdámù kọ́ àtàwọn ọmọ ṣé gbogbo wọn ti mọ̀. Hmm. gẹ́gẹ́ bó ṣe mọ̀ pé ìyàwó mi medical practitioner professional nurse ó mọ̀ but ìkọ̀kan ní àwọn ọmọ mi mọ̀ and don't tell anyone. Mm. a miracle can still happen ìyanu sì lè ṣẹlẹ̀ o ẹ má sọ̀rọ̀ tìǹbù jùlọ um, jẹ́ kí dírẹ́fà ni màá gbé let's go. tó fi gbé èké omi lórí tó lọ ń pọn mi. no omi wa. gan mọ́mì ló ní pé kí n lọ pọn mi because wọ́n need it urgently and generator wọ́n service ẹ̀ lọ́wọ́. ìdẹ̀ tó ní kọ̀ọ̀kan lé. omi náà ló pọn tí gbogbo ara ẹ̀ wet tó báyìí ṣẹ́yọ kan tó máa pọn ní ni àbí ìgbà wo ló ti ń pọn. like an hour ago or more than that. Wow. like an hour ago wọ́n bẹ̀rẹ̀ sínú ilé yálọ̀ mẹ́ta. ẹnjìníà báwo wà ní. mo jẹ́ ìpàdé ìpàdé ìpàdé ìpàdé. ma. ọkọ mi pẹ̀lẹ́ ó di mélòó tó ti pọn. ó ti pọ̀ mọ́ mi bọ́ ó ku ike ẹ̀yọ̀ kan tó máa fi kún ṣá. Ah, báwo ló ṣe fẹ́ tán inú guest room ń kọ́ àwọn kéwà ń bẹ̀ yẹn náà kó pọ́n mi sí gbogbo bẹ̀dẹ́ ẹ̀ kíní wc yẹn náà kó ṣí àwo orí ẹ̀ sókè kó pọ́n mi sí ṣùgbọ́n ọkọ mi ká lè jó lè rí nǹkan fi flush. Um, um. ẹjú mi kí ló ń wò. ọkọ mi káàbọ̀ kúrò rẹ wá. kí ló Il est Hey, please, what have I Don't look at my face. Okay, okay. They are very good people, eh? And it's not ti dín, ní láti dá wọn lò. Okay, sir. Yàrá yà. Iṣẹ́ rẹ̀ sí. Fikayo! Fikayo! what have I done? have I done Hey! Gbàrà dúró kò wá dáadáa. Bó ṣe rí wa yìí, we are the red stars, lesbians ni wá. why you open your mouth? Don't let fly enter now. Fojú sókè! Now, the Don wants you, and anyone the Don want you get. You know what? Let me teach you how it's done, okay? That is how it's done, darling. Babe, chill, chill, chill. I done to you, The first thing we do in our court is to initiate. Now, get up. Move closer to your lover and give her a deep kiss. Huh? Yes. I will move closer. <laughs> Move! Go down. Go down. Go down. Go down. Go down. Dèjì Did you kill gangan náà? Kí ló happen gangan náà? Wetin happen? Wá, ọmọ yóò kì í ṣara yín. She's straight and she's not interested. Kò ṣara Yeah. Ọmọ kí mi ò kí ń délé ìnáwó mi, I no dey cross your lane at all o. This na my territory now. Kí ló ṣẹlẹ̀ gangan Hey. Hey, when they worry hey. you, when they worry you now, that now territory be this now. Hey, hey, hey, shut please don't shut Don't please stop your terror. Don't shoot. I'll, I'll blow your head. Stay back. Ìjà ẹ̀ ò Stay yín. Step back. Ìjà ẹ̀ ò And again, Bobby, any one of you, so I try to tell you, okay, act funny. Ọ̀gádé Ọ̀gádé ọ̀gádé wéwé ti dúró kó gbé sí ọ̀rọ̀ ẹ̀wọ̀n kó jáwèrè. Sọ́ńdẹ̀ ọmọ tèmi ni mo dẹ̀ máa mú bóyá máa jẹ́ nìyẹn. Ọ̀fọ̀n bó ṣe máa jẹ́ nìyẹn. Ẹ máa mú ní wá ẹlò mrs parkinson ọmọ ọlọ́wọ́ ló máa ń fún àwọn pípì láyé wọ́n ló máa ń fún wọn láyé wọ́n ló máa ń fún wọn láyé wọ́n lẹ́yìn mi ò lè àjọ àyà ìwé wa yìí máa jẹ gógó. Um, irony. Irony, thank you. And who again is going to give me another future? Hmm. Who again is going to give me another future? Metaphor. Metaphor, thank you. Thank you. Irony is woven so direct opposite of the me of what is meant by that person. Okay? And then the person just goes by. Sorry. Hmm. Sorry. Do you understand me? I'm asking a question, I ask a question. Hello, hello, hello. Did you? Why, why, why would you leave me there? Why did you leave the class? Did you see those people? Did you see what they were doing? kí ló tún máa fi mí sílẹ̀ láàrin àwọn ìkókó yẹn gbogbo nǹkan tó ń ṣe ó ń jẹ́ kí n máa feel very uncomfortable I mean I need you to protect me. I, I... mo ṣe bọ́lá tán bí wọ́n ṣe rán ẹ wá sílé ìwé láti wá kàwé làwọn pẹ́rẹ́ǹtì tèmi náà rán mi wá láti wá ka ìwé ń bí báwo ló ṣe máa máa sọ pé kí wọ́n máa protect ẹ for what. no no no i don't mean it in that like no no like not like a bodyguard kind of a thing. No, Mumipe, like, you know, if you're around, you know, I feel you eh, know, kind of comfortable. But, you know, those people, they're really getting on my nerves and always stressing me, trying to bug me. And. Mo mọ̀ pé wàá if you cannot beat them you join them. Ṣorí àwọn tó ń wò they are mean. Tí ìgbìmọ̀ bá tẹnu mọ́ gí báyìí, ó máa ń gùn ni. Tí ò bá ti lè ṣe to walk out of this campus? No, no, I can't join them and I, I can't leave this campus. I'm here to study. I need to have a, a bright future. I, I, I, that's what, please. Deji, what can you do for me, please? Obi, Ijoba Funre, do not protect students on campus. Talofe lo fẹ́ talofe fe Ta ló talofe fisun, sùn? Ẹjọ́ ta ló fẹ́ fi sùn? Ó fẹ́ wá fẹjọ́ mi she wà And my guys, we're untouchable. This is where you are. Let me tell you one thing again. See o bá mọ or see o fair. Fine. I can walk freely. Wo we'll be báyìí. Tí o bá ti ṣe tiwa, àwọn ò lè Okay, alright. Oh, so what are you saying? Like, okay, I'm with you. You're my friend, aren't you? I'm with you already, so um, okay, what do I need to do? I'm ready to be with you guys. Like, um. Are you sure you are ready? Yes, I'm very ready. Just tell me where to pick up the form. <laughs> Oh, yeah, I need the baby. She said she won't pick form. Say, ah, I wait. Uh-uh. No, yeah, like I mean, so that I can come up for the training, the, the things I need to know. Olo, ti ṣetán láti darapọ̀ mọ́ àbí? Yes, please. Guy, she don ready now. Paroa, àbí? Please. You're oh, welcome. Okay, um, when can I pick up the form, please? Uh, sorry, how, how much is the form? Wait, wait, wait. ṣé ọlá ó Daddy, <laughs> everyone ṣé orúkọ mi kọ́lé tí ń kọrin sí ẹ̀yìn. yes of course torí tìyẹn náà ni mo ṣe compose orin yẹn hmm. Hmm. ní ìgbà kan kó tó di pa bìrì sáyé èmi àti màmá yẹn á ti wa suddenly gbogbo nǹkan kan change ni kò sówó kò sóúnjẹ kò síṣẹ́ àlè contract títí àárí olódì wa rí pépà fẹ́ pè ní owó hmm. mọ́mí ẹ̀tún wa lóyún sínú lásìkò yẹn èyí tó wá jẹ́ surprise ni wípé kò ju bíi ọ̀sẹ̀ bíi mélòó kan kàbí ẹ̀ bí wọ́n ṣe pè mí ní complain yẹn nìyẹn pépè contract tá a ti ń lé o láti àìmọye ọdún pípa àwọn award ẹ̀ fún mi. ó yà wọ́n náà lẹ́nu láì ṣàgùn láì sìnbẹ́rẹ́ ṣé kí n má tún ìmọ̀ mi nígbà tá a máa parí contract yẹn tá a máa ṣe tán profit tèmi nìkan ní ó ń lọ bíi seven million naira ọdún náà. oh that's nice daddy. <laughs> la fi bí ẹ sáyé ni mo ṣe sọ ẹ ní mo ṣe bọ́lá. that's it now. Uh, yes, of course. Um, I'll tell you, my dear. Okay, Daddy. The light, ready. All right. Okay. Yeah inú ìṣòro bẹ́ẹ̀. you understand. yes daddy. not máa jail. Okay. so kò fi ọkàn ẹ balẹ̀ and that is the more reason ni mo ṣe ń kẹyìn lójú tí mò ń kẹyìn ni mo lágbára ọlọ́run ẹnikẹ́ni ò ní jẹ́ iṣẹ́ wa mo fẹ́ kó o parí ìwé ẹ̀ kó fojú sí ẹ̀kọ́ ẹ̀ dáadáa <laughs> torí by the time tó bá graduate tán you understand gbogbo businesses mi ta ló máa tẹ̀lé ìwọ ni ìwọ ló máa mójútó gbogbo ilé iṣẹ́ mi ní kọ̀ọ̀kan gbogbo ilé iṣẹ́ ìwọ ló máa wà ní care no problem understand so try to be a good daughter i promise you daddy i will not disappoint you trust you she <laughs> my oh, oh. Daddy! Oh. Sister mi, bíbẹ̀ lẹ́wà. Dada, I'm so happy. Eh, èmi náà ti pé inú ẹ̀ gbọ́n yàtọ̀ lẹ́nu wọlé o. Mm-hmm. I have a good news. How oh, can you fail us? Daddy, mo ti gain admission me. Wow! Oh! Ọlọ́run ẹ ṣeun. Ọlọ́run ẹ ṣeun. Ọlọ́run ẹ ṣeun. Applaus. Yes, daddy. Happy, Sammy. Jẹun, jẹun, jẹun, jẹun, jẹun. Ṣé o tán sí? Ṣé o tán tán sọ nìyẹn? Mo sọ fún mọ́mí yìí, mo ná o oh. oh For real that's my God. kí la wá ń sọ sí kí la wá ń sọ mo sọ fún mọ́mí yín kan tó èké ẹ̀yìn ṣe pẹ̀lú ẹ̀ ṣé tán òun náà ti gé ní admission same school pẹ̀lú ẹ̀gbọ́n ẹ̀ náà mi of course. yes daddy. Oh, that's great. Uh, now inú mi dùn ayọ̀ mi kún inú mi dùn lẹ́yìn mi mà lọ lọ́pẹ́ èmi mà lọ lọ́pẹ́ o now lọ́wọ́ ẹ mọ ìta máa ṣe bá thank God ẹ̀yìn àbálábà ní bàbá sísá yìí ti wà ní kí òkú ní kí nǹkan jẹ́jẹ́ sórí advice tó kàn máa fún ẹ nísìnyí tó yẹ pé má gbé ẹsẹ̀ kọjá sísá yìí nìkan kí èsì bá dé bẹ́ẹ̀ tó jí ọ̀la balẹ̀ sí school yẹn school fees ẹni o and every other thing tó bá rí so tètè lọ bá accountant ní a lè lówó fún ẹ. Oh, that's my God. Daddy. Daddy. Daddy, I, mi ò, mi ò support pé kí o wá mi ò fẹ́ kí mi ò fẹ́ kó lọ sí any institution. kí ni ṣe máa ní kò lè lọ lẹ́sìn nígbà tó first choice second choice school ẹ mú òun náà fẹ́ wá sí same school pẹ̀lú ẹ ó ṣe wá jẹ́ sí nǹkan tí mo ṣe àwa sọ pé kó má lọ ọbẹ̀ mọ́ ni ibo ló tún fẹ́ lọ. dadi ó dàbí understand nǹkan tí mo I don't wanna to go to any uni I don't wanna I don't wanna beg èmi sì pé bóyá kóun lọ sí company kó lọ máa ṣiṣẹ́ bẹ́ẹ̀ in the meantime tí màá ti parí school mi kí n take over or better still ẹ lè ní kó máa abroad or can set up one small scale business fún kó máa ṣe I don't want her to go to uni. ó dẹ̀ mọ amount of love tí mo ní fún èèyàn mọ́ ẹ ju báyìí náà lọ méjì tó ń lọ́wọ́ mi not báyìí ni mo ṣe wá lọ tán ok you don't get it. I don't want her to go to any uni or even mine or anyone at all. No, it's not just about my own uni. I don't want her to go to any higher institution. I don't tí ò bá ṣe ẹ̀ kí ló dé tí ìwọ náà fẹ́ máa ṣe bí mọ́mí yẹn lórí àbúrò ẹ̀ ọmọ ìyá for that matter why. ó ṣe nǹkan mi. bó bá tiẹ̀ máa ṣe nǹkan mi tó bá máa ṣe business jẹ́ kó kàwé bíi tìyẹ. Yeah. rí i pé tán bá nírú eléyìí ó ṣẹlẹ̀ rí àfi ń dẹ́rù bọ̀ lọ́rọ̀ ni because níjọ aláyé ti dáyé ọmọ ìyá kì í yá ni mo gbọ́ ọmọ bàbá ló máa ń bá and you know my other story ìdí nìyí tí mo ṣe wá sáde ẹ ṣe wá di pé ọmọ fọlárin inú ìlú ńlá ló wà náà. Sir, we really salute courage you. I really do salute your courage, but you should handle everything so much of that year. But I must ask, sir, can you King Kawashi, what have Fọlárìn ni mo wà fún jẹ́ kó bá mi wà lọ́dọ̀ ẹ̀ wọn bá gbàgbé ẹ̀ kó dẹ̀ bá mi rí gẹ́gẹ́ bí àbúrò ẹ̀ kó bá mi ṣètọ́jú ẹ̀ nítorí nígbà tí màmá yẹn tó bẹ̀rẹ̀ tiẹ̀ mo rò wípé apá mi á kà á iná tọ̀ntọ̀ ìgbà tẹ́gbọ́n iná gbé tiẹ̀ dé ni mo fi wá rí i pé inú ewu ńlá ni ọmọ Fọlárin wà tí mi ò bá dẹ̀ mú kúrò láàrin wọn ewu tó pọ̀ ó wà fún ọmọ please please ha ah, mo sorry my short notice to move on because mo mọ̀ pé ó ṣeé ṣe kí ìwọ náà ti engage one way or the other <sighs> i'm so sorry already mo instructed instruct general manager àti accountant wípé kán bá mi increase salary with immediate effect mọ́sọ̀ mo ti san school fees eh, ọmọ Fọlárin. I am sorry. Chief, ẹ apologize. Ola <laughs> àbàtà lódò fi ń ṣàn. Ah. Ẹ bá ṣe sọ́ọ́sì náà ló yẹ máa Anyway, um, Fọlárìn, Chief is my father. So ìwọ náà ti dàbúrò mi nìyẹn. Um, you can take the other room. And lay me nílé ẹ̀. So, you know, should have. My good daughter, please don't cry. Don't cry. Because uh, they make him sure they're pointing. She wants to go out, young. Așa cum slavul încercă și îl dăm pe la urmă. Le ziceam pe mine cum viau cu geasele cu mani. Mai dia, Am ucit. Aproape. O Dar nu știu tot să-i colegiu a se vrora. Your blood brother. Beautiful. Antoni Beret. mm Àlàbí mo ṣe bọ́lá tán Àlàbí Àlàbí mo ṣe please come in give me the phone, paper please bring in put your that day? but but oh God daddy ṣe wọn okay ẹjọ yóò okay Àlàbí ṣàánú mi Àlàbí ṣàánú mi torí Ọlọ́run ẹjọ yóò okay my God oh my God just oh wait. tudo, tudo. What is wrong with my dad? What's wrong with him? That's it. That's it. Would you be closing? Closing that your family so. That your family so. Tell me what's wrong with him. What's wrong with him? Let me go and Mommy. What's wrong with me now? Hello? Hello? Yes, um, that's the will I have an emergency. Number 49 Radic, Radic Road. That's it. Yes. He's about um, 60. Respiratory failure. Yes, I mean no. He's an adult. Okay, okay. I'll be waiting. Thank you very much. You won't always ask You'll be fine. You'll be fine. Don't, don't, don't. You know what? You need to go and call the PA now. Go and call for this. Okay, my phone is on. Oh, yeah, go and call your phone and call now, now, now to come. Yeah? It's not fitting. It's fitting. You know what you're going to do for me now? Rush down to his house. Malotili and Chikulo King, they can come up, wait, that is it tó dúró náà tó bá fi débẹ̀ kẹ́ pè mí pẹ̀lú tí mo wà bóyá a máa wà lọ títù tàbí ilé àbí ẹni rẹ̀ bóyá sáré sáré máa lọ fọ mi. just go please you be a go you be fine you no see anything you be fine. Yeah, yeah, oh Ah, that's good. Oh, oh, oh. We've come a long way. Wow. I'm waiting. I'm waiting. I'm waiting. mo ah, ni mo ṣe ọmọ wa bí at this time of the day mo ah, kí ló happen. take it easy take it easy easy easy kí ló ṣe dádì kí ló ṣe dádì easy easy easy easy easy. Oh sista mi kí ló kí ló ṣe dádì kí ló ṣe wọ́n. take it easy kí ló ṣe dádì. kí ló ṣe dáàdì. what happen to him kí lè bá mi sọ̀rọ̀ talk to me kí ló. mo ṣe bọ́lá tán. bó ṣe rí lélẹ́yìn àbájọ ah. tí mo mi ṣe kọ́lé sọ ìwà burúkú ìwà òsì ìwà ìránu àgàbàgebè àṣẹwó àwọn ìwà òsì tó kù rè. mo ṣe bọ́lá sọ there is nothing between your sister and I. hold it just hold it just shut your mouth I don't want to hear anything from your mouth let me tell you something if there's anything to wọ́n pè ní ẹbí blood or ọmọ ìyá that says to exist any longer between your life and you. Moshe Bolaton, there is nothing between your sister and I. I don't want to hear it. So, can you mo ti gbé ara mi fún ẹ. Go tó máa let láti ṣe for me Lily. so all you were telling me were empty promises I'm disappointed in you I'm disappointed oh well the reason I was here in the first place is to tell you that your boss is critically ill and mommy wants you in the house. Taking a morning call. I don't want to talk to you tá bá wọnú mọ́tò yẹn ọwọ́ ẹ̀fà tó bá tẹ̀ láti bá mi I swear I will not be responsible for my actions. Larry, I'm going to say this for the last time. Don't you dare cross my lane. Don't you dare else. Mush. Mush. mo ṣe bọ́ra fún. ọkùnkọ́lé kí ló ṣàǹtí mi mi ò understand ṣé ṣé wọ́n wá kí ìgbà méjèèjì láti ṣé ó gbà mí. wọ́n lé wọ́n ẹ̀rọ yàrá mi màá kàn dé ìdáni dábìá bàtọ̀ wá explain fún. ṣùgbọ́n we we can't be arguing that now lọ́kẹ́rù ẹ̀ kó tí a máa lọ lé à. fọlárin ìwọ náà jẹ́wọ́ fún un kí ni nǹkan tó ṣe fún màmá ẹ̀ kó tó di pé kò fún ẹ ní school fees kò fún ẹ lówó handout ṣé ìhàn epo ni àbí tàìrówó rà nǹkan kan wà ń bẹ. mọ́mí mi ò ṣe nǹkan kan fún mọ́mí mi o ẹ wo látìgbà tí dáàdì ti kú báyìí ni mọ́mì ti change sí mi even kí dáàdì tó kú wọn ò ṣe kankan wọ́n máa ń pariwo mọ́ mi kọ́ra mọ́ mi ni ó tún wọ skul tó ń sin wọn ò fún mi lówó owó sì sí mi ẹ bá mi bá wọn sọ̀rọ̀ because àwọn ọ̀rẹ́ mi ti ń fà mí láti ṣe kan tí ò hmm. dáa mi ò dẹ̀ fẹ́ mi ò fẹ́ ṣe mi ò fẹ́ ṣe ṣekúṣe ni màá o. sori òṣekúṣe yẹn gan-an ni kò má ṣe ìyẹn lèmi ò nífẹ̀ẹ́ sí sórí ti ọ̀rọ̀ yìí tó kù dá mi dá màá bá màmá ẹ̀ sọ̀rọ̀ á dẹ̀ ṣe tó yẹ kó ṣe mẹ́wàá ẹ̀ kì í ṣe gbówó yẹn mi náà lè fún ẹ o ṣùgbọ́n màá dàbí pé mò ń yín dọ̀jẹ̀ ni kò dẹ̀ ní dáa bẹ́ẹ̀ jẹ́ kí n rí màmá ọ̀rẹ́ mi kú ni kò lè farapamọ́ fún mi á ṣàlàyé bá ṣe jẹ́ fún mi mẹ́wàá lówó tí mo fún ẹ yẹn ṣùgbọ́n manage e. kò ṣe jẹ́jẹ́ má ṣèṣe kó ṣe má kẹ́gbẹ́kẹ́gbẹ́ o rántí ọmọ ẹni tó ń ṣe o má dẹ̀ fà lẹ́rìn mọ́ o. ẹni abẹ́rẹ́ kan o má máa rìn lálẹ́ mọ́ àti wá sọ́dọ̀ mi ni àti lọ síbikíbi má máa rìn lálẹ́ o ti gbọ́ mi torí tẹ́sítì tó lọ ní lọ́la ni ká ní kò ń ṣe yẹn mi ní jẹ́ kó lọ lálẹ́. ìbádàrọ̀ ọ̀la ntọ́ ni kò ṣe fún mi ni pé fojú sẹ́kọ̀ọ́ ẹ̀ ìyẹn ló lè mi ṣàṣeyege ṣó ti yí ẹ ẹjọ́ bá mi bá wọn sọ̀rọ̀ ìyá tí ìyá ń jẹ mí gan o bá mi bá wọn sọ̀rọ̀. sùúrù ọlọ́run ní fìyà jẹ ọkọ mi ṣùgbọ́n mo fọlọ́run sìn ẹ̀kẹ́tẹ́ mo fọlọ́run sìn ẹ̀ o ó dàrọ̀ ọlọ́run aṣọ ẹ̀ o kò ṣe jẹ́jẹ́ o.

what's the problem pick the gun kí ló ti yé o ti lákọ̀ lójú òbí ló ti di ọkùnrin nìyẹn pick the gun pick up pick the alaye move. ẹ̀gbọ́n mi kankan ló pull trigger and i'm very sure pé wọ́n force ẹ̀gbọ́n mi sí ni because mo mọ ẹ̀gbọ́n mi dáadáa mo mọ wọn mo mọ wọn mo pé wọn kì í ṣe oníwàhálà wọn kì í ṣe eré èèyàn bẹ́ẹ̀ yẹn ah! and now mo ẹ̀ṣẹ̀ wá rí dájú pé reason why tí ẹ̀gbọ́n mi ò yẹ fẹ́ kí n lọ sí school nìyẹn because ìgbà tí mo ní mo gain admission by she was not happy she was not happy wọ́n sọ fún popsi pé àwọn ò fẹ́ kí n lọ sí any higher institution I'm, <sighs> I'm too scared remember me. so sad very sad ọmọ ọkọ rẹ mi bí yẹn sẹgbẹ kan wàá wá wáyé wọn ló bá àǹtí ẹ̀ wọ́n á explain fún wọn gbogbo issue tó ṣẹlẹ̀ nílé pí yìí níjọ́sí ṣe rántí you need to let her know you are innocent hmm? wo ẹni tó mọ̀ lánàá yàtọ̀ sẹ́ni tó mọ̀ lé ni o. Hmm. this is true for Sister me. Sister me sísá mi. Mọ́ọ̀sì. ìyá mo ti lọ́wọ́ mo ṣe o a ní mo lọ́wọ́ mo ṣe é sẹ́ẹ̀ o ṣùọ́ ah if you focus on science ló wà abẹ́gilé wọn nìkan ló dá dúró raise your phone. better orí ayé ti pe nọ́mbà school yìí fún backup because of all the jẹ ó smart gan ó lè gbẹ́ níwẹ̀ jáde sí wa ó yà wèrè gan o. aláti aláti aláti jẹ́sẹ̀ ọmọ ẹ lẹ́nu ó láti lọ lẹ́nu ẹ̀rọ school yìí wọ́n ìrọ̀lẹ́ mo kókó kókó ń jọ lọ sí náà náà náà náà náà. wà bẹ́ẹ̀ ọkùnrin méjì obìnrin kan iwájú bẹ́ẹ̀sì wọn ọ̀gọ́ náà wà. wọ́n wà bẹ́ẹ̀. tí màá ti ẹ̀dẹ́ níbodè mọ̀ ẹ wò ó kí làyẹn mo dá mọ̀ òun náà wà bẹ́ẹ̀. ọ̀gá yìí ọ̀sẹ̀ yìí. ẹ mọ̀ fún wọn ṣẹlẹ̀ ẹ jẹ́ kí mi lọ kí ló ṣẹlẹ̀ no no ẹ má get me wrong ẹsẹ̀ yẹn mẹ́ta ó máa dójú ẹsẹ̀ yẹn kọ́ lọ they dẹ̀ have to strike wọn at least suddenly a gbọ́ ẹ calm down ọwọ́ but tẹ́ bá rí the next thirty seconds ẹ storm there. guy I need your cover cover cover please guy cover. nídìí ọmọ mi ò fẹ́ àwọn ọmọ tó tutù lókè tó dàgbà nsàlẹ̀ yẹn o sọ̀rọ̀ mi yí ẹ ọmọ tó yé kébù tí mo lè fi ṣararin di lálẹ́ yìí so sáré lọ bá mi wá kan wá. àbẹ ẹ má wọrí mo rí ọmọ kan ó ṣe fẹ́ṣà ni ó gbẹ. ok. àmọ́ kò sówó rí mi ní credit lórí fóònù. o ò ní credit. ìní. èèyàn mú ayé ìsìn kò sí káàdì lórí fóònù fẹ́mi lówó gbàgbàgbàgbà wá wá wá wá wá owó yẹn gbogbo owó ẹ ni o commission gbogbo ẹ gbogbo ẹ má padà wá béèrè owó kọ̀ọ̀kan lọ́wọ́ mi mọ́ o. àmì ti dé gbogbo ìyẹn ọ̀gbọ́n òkè àlàyé ẹ̀ tó kí àmà ọ̀dà wò. Fọlárin. Yeah. Um, anyway, um, jẹ́ ká sọ̀rọ̀ nípa business wọn dá mi lóhùn jẹ́ ká lọ èlò ló fẹ́ sọ. ọlárìn àbí ìṣe ìwọ ni. wọn ò ní fẹ́ lómi ìṣe mèmí náà ni um, èlò ló fẹ́ san. ìwọ ọmọ onílé ọlọ́nà ló wá ń ṣe runs ló ń lọ gbé ẹ wá fún mi fún runs ìjọ wo ni gbogbo eléyìí bẹ̀rẹ̀. wọ anyway gbogbo nǹkan tó kan tó kan pariwo tó ń sọ gbìyànjú ìyẹn ò bá mi ṣé ká lọ ṣe business nàbí kí ló àbò fẹ́ sọ̀rọ̀ um, anyway kò ní ìdíkó lanu jù ṣé nǹkan tí mo sọ ṣé yẹ um, òun sọ̀rọ̀ ó ní pé ẹ pé ọjọ́ òní mo bẹ̀rẹ̀ gbogbo eléyìí ṣó ti gbàgbé ni anyway tó bá gbàgbé mo máa rán ẹ létí um, ọjọ́ tí mo bẹ̀rẹ̀ náà ni ọjọ́ tó lé mi kúrò nílé. Fọlárìn kò lè má ṣe gbogbo eléyìí you can't be doing all this look In fact, I don't care what you have done. All this must stop now. Kí ni kó stop? Mr. Kọ́lé What's your job to let me mi on here? ẹ̀, ṣé mo yí ọkùnrin tó ti bá mi ní àjọṣepọ̀? Lóòótọ́ mi, òun ṣe hà, ṣé mo yí ni to motu ti ṣẹ́ me. Ha. Ṣé mo yí ọkùnrin to ń bá mi every blessed day? Just because taking kí phone was cool me kí n lè ra handout kí n dẹ̀ lè fi owó jẹun ó wá ń sọ fún mi pé kí n stop now tell me kí ni kí n stop. ah fọláyìn fọláyìn let me let me make amends mo mọ̀ pé mo ti ṣẹ̀ mo ti ṣẹ̀ lẹ́dàá ẹ̀ bọ́ jẹ́ kí n ṣàtúnṣe. <laughs> anyway kò sí àtúnṣe kankan mọ́ it is too late okay now ṣé mọ oyè ọkùnrin tí mo ti bá sùn láti àárọ̀ di ọ̀sán di ìrọ̀lẹ́ tí mo ti wá bá yín ní last person for today máa ti close shop. Ah, Mr. Kọ́lé Oṣó ṣé o mọ̀ pé àwọn kọ̀ọ̀kan wà tó yẹ pé tó bá ṣe lójú àwọn èèyàn nǹkan burúkú ni wọ́n lójú ara ẹ̀ nǹkan dáadáa ni because you are happy with it as far tó o ti gbébọn tó o ti jalè tó o dẹ̀ ti mú nǹkan so Mr. Man please jọ pay my money. Bọ́lá mi máa fún ẹ lówó bọ̀t. <laughs> mr kọ́lé oṣó mo rí bó ṣe ń lọ tìkọ̀tìkọ̀ mo dẹ̀ mọ́ pò ní lè ṣe nǹkan kan léni bọ́ máa bá ẹ dì fáàfà gsc bí i like one week àmọ́ o tí one week ẹ tó bá ti lè kọjá wàá sanwó èmi because ìyẹn ti kọjá nìyẹn. òun náà ẹ dá mi lóhùn. máa nà yín o èmi fúnra mi polisi ti pa àwọn ọ̀rẹ́ mi látòsí èmi fúnra mi máa nà yín ẹ ìdè káńgọ̀ ni màá nà yín màá gba bàtà ẹsẹ̀ yín màá sì ti gbogbo aṣọ yín ẹ ní wọn kọ́kọ́ kúrò mi báyìí ẹ fún mi lóúnjẹ àrẹ́kẹ́tẹ́kẹ́ tó máa wọ mí bíi mùnàmù mo mo mo jà mo mo kíkì ni. ó fọlárìn nìyẹn pèmí ẹ bóyá kẹ̀kẹ́ kẹ̀kẹ́ kẹ̀kẹ́ kẹ̀kẹ́ kan pa Fọlárìn àbó kan fíìl pé ó ní ìdààmójútó òun rí àwọn nǹkan kan bóyá náà rìn or something I don't know. Really, um, instinct mi ni ó guide mi tó fi jẹ́ kí n sọ pé mo feel pé Fọlárìn need a little bit more attention and uh, affection from you. A few times ni mo ti rí actually kò jọ bí ẹni pé kó wà down countenance ẹ̀ kò bright as normally as you know, it used to be and you know, things like that ó lè lọ máa jẹ́ kó máa kẹ́gbẹ́kẹ́gbẹ́ in the process of trying to offload the burden in her heart so mo kàn feel pé tẹ́bá if you show her more affection she will be able to talk to you and then ẹ lè you know, tọ́ sọ́nà that's why mo ṣe feel pé you know, kí bring her to your attention ma. that's that's really what I. I'll get that done. I'll um, look for a way to talk to her and get her close to myself and. No problem. I'll ask her things and she'll talk to me. Okay, no problem. Ollie, no. really appreciate that one. Appreciate your care, everything. From when my husband was alive till date, you're still there for us. Ojú ò ní tiẹ̀. Ọlọ́run a máa bá mi dúró tiẹ̀. Àmín. And um, thanks a lot. It's my pleasure. God bless you. Thank you very much. You've always been the one around here Oh, okay. Yeah. Have a nice. Babe, how far? The guy don't come. Kò ní pẹ́ dé. Jọláyọ̀mí olówó ẹni. Ojú omi tí wọ́n yẹn ni. Mi ò mọ bó ṣe ṣe mí o. Bọ́lá jẹ́. Olú ti fẹ́. Bàbá ẹ̀ ó fi nǹkan sójú ara ti padà sórí àdírẹ́sì kí ló ń kọ̀ bọ̀bọ̀ ìlú wọn lé ìwà ọ̀la ìlú sí ìlú sí. Fọláyìn! Fọláyìn! Fọláyìn! Fọláyìn! Fọláyìn! ṣẹ́rí ibi kọ́rọ̀ gbé dúdú èyí um, kò ń ṣọ̀rọ̀ owó nìkan a ní láti rí àwọn parent ẹ̀ ta ló mọ ibi tí parent ẹ̀ ń gbé ní. ok mo ní láti rí wọn báyìí báyìí báyìí báyìí ẹ lọ pè wọ́n wá. ok. náà mọ̀ pé slogan ẹ̀ nìyẹn mi lè wá para mi náà ni tó bá ṣe máa fílẹ̀ náà nìyẹn. ṣé yóò lè parí ni. ó kàn mo ti ń pa aago yín látàárọ̀ ẹ ẹ̀ gbé kọ́ mo ní kí n sọ fún yín pé ara fọlárin ò yá adẹ̀ tí rọ́ṣẹ̀ lọ hospital. ìgbà tó dé ń sìn kí lórí mi tí mò ṣe mò ń bọ̀ rẹ̀ mi pọ̀ and most times phone mi one ń silent and you know that i'm a medical practitioner i work sometimes i might be working colleague mi ni best friend mi ni nurse ni i might be working and me, ní gbé phone bí mo ṣe wà bí ìsìn mo bá wọn sọ̀rọ̀ lọ́mìí tẹ̀ wojú phone ìmọ̀ pé o ti pè. àgbàtà ah, hospital doctor ní agbára òòlì ká àfitá lọ gba àwọn parents ẹ̀ wá. ẹ ti jọ plan alone you just want to use a con way láti wá obtain me. o fẹ́ lo history of um, West Africa fún mi ṣebí mi lọ sí school bàtàwà náà wà ní school a máa parọ́ pa fẹ́ra handout kan kínní kan owó kínní kan owó kínní kan àwa náà ti ṣerú ẹ̀ rí ó mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ bó ṣe wá ìlú ṣe máa padà ló bá. ah òun máa ń tì lọ ọ̀rẹ́ má jà ṣe bẹ́ẹ̀ remember we are both medical practitioners and tó dẹ̀ pé wọ́n ti mú dókítọ̀ tó bá sọ pé agbára àwọn ọmọ yẹn ò ká ó yẹ ká mọ̀ pé ó ti di emergency. irọ́ làwọn ọmọ yìí ń pa ọ̀rẹ́ mi. and it's in life and death please jọ ọ̀rẹ́ please bó tiẹ̀ jójú ayé jẹ́ ká lọ ṣe torí ọlọ́run ti yá mi èmi náà ní kó nǹkan gbà lórí ẹ̀ ṣé ká tẹ̀lé ọjọ́ ìjọba ṣe. torí mi mọ̀ ẹ́ pé ìyanu máa ń ṣẹlẹ̀ bí mo ṣe ṣàlàyé fún bẹ́ẹ̀ pé tó bá débí ọlọ́run ṣe lè ṣe ìyanu. bẹ́ẹ̀ni kò sí nǹkan tó lọ́run lè ṣe. ṣàánú mi o. bọ̀dà martin bá mi ka ẹsẹ̀ kékeré tí wọ́n lò kà. nítorí torí pé ọlọ́run fẹ́ràn aráyé tó tó tó tó tó bẹ́ẹ̀ gẹ̀ ó fi ọmọ bíbí inú rẹ̀ kan kan kan ṣoṣo fún wa pé pé ẹni tó tó tó tó bá gbàgbọ́ yóò ní ìyá ẹ̀ á á ọ̀tọ̀ ibi tí mò ń lọ nìyẹn madam madam ṣe rí bí bọ́dà matthew ṣe ń kẹsà bíbélì ẹ̀ olúwa fi ń hàn ibi ẹ̀ ti wùwà bàjẹ́ sí ọmọ tá a sọ ẹ wò ó madam ọ̀rọ̀ ẹ̀gbọ́n kan lélẹ́yìí inú ilé olúwa lẹ́dẹ̀ wáyé nǹkan tó ṣẹlẹ̀ àti pé báwo lẹ ṣe ṣe mo fẹ́ kẹ́ jẹ́wọ́ níwájú ọ̀la. mi ṣe kókó o. o ọ̀rẹ́ mi ọ̀rọ̀ ẹkún kọ́ lélẹ̀ ju pé kó jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ kọ́ lọ́n dáríjì ẹ̀ lọ ìyanu sì lè ṣẹlẹ̀. mo ń jẹ owó nígbà kan ni mo lọ sí. báwo ni. ọkọ mi wo ìgbà tó pè mí lẹ́ẹ̀kan yẹn mo ti fẹ́ẹ́ débi tán tí bá ní kí n turn back tí wàá bẹ̀rẹ̀ traffic yẹn máa pọ̀ ó dẹ̀ lè lọ affect ẹ̀ má bínú ṣe ti gbọ́. kò sí kò sí wàhálà kò sí wàhálà èmi náà understand. dúró mo ṣe ní kí wọ́n máa bọ̀ ń bí check ẹ̀gbọ́n mo ṣe ti wà á lẹ́mu ti bẹ̀ kọ́. Ah, ó ṣe gan. Ah, ó ṣe gan sórí ibi tó ti mú lágbára ọlọ́run kò ní tán bẹ́ẹ̀. àmì àmọ́ ọkọ mi ṣé ọmọ pípé iṣẹ́ wọn ò ní gbà ẹ̀ ah, irọ́ àwọn ilé lè gbà mí ẹ̀ eh, ṣorí ó kàn mí náà kí mi náà máa bọ́ta kí n máa mú nǹkan wọlé tí wọ́n náà yín mú nǹkan wọlé kó má kọ̀ dàbí pé ìwọ nìkan ló ń dá ṣe gbogbo nǹkan nulẹ̀ yẹn. Mm, mo ì ní ó sún mi àmọ́ òun èmi náà ó sì jẹ́ díẹ̀ díẹ̀ kò tẹ máa rà fún mi mọ̀ pé kò sí ìkan tó kéré nù nǹkan ẹni. mo mi pé mi tàbí ìṣòro ìwà ìṣòro ìwà ìṣòro ìwà ìṣòro ìwà ìṣòro pẹ̀lẹ́ wẹ́rẹ́ là á gbọ́. àmín àmín bàbá. wọ́n ní tí wọ́n ti lo ẹ̀rọ wọn. gbogbo ẹ̀ náà láti lo gbogbo ẹ̀ láti lo. wọ́n ní tún gbàgbọ́ iná wà fún un. ẹ̀gbọ́n bàbá. ẹ̀rọ ẹ̀rọ. Ah, pẹ̀lẹ́ ọkọ mi. pẹ̀lẹ́. kí ni bàbá sọ pé máa ṣẹlẹ̀ báyìí. Eh, eh, bàbá nínú ká dá ọmọdé padà síbi tó ti ń bọ̀ ó dẹ̀ ṣeé ṣe kó eh. fa ọkàn ẹ̀mí ìwọ náà dání àbí ọ̀rọ̀ ajé tó ṣe fún ẹ lọ́jọ́ sí kí kí kí a gé tábàdẹ̀ gé okùn ọ̀rọ̀ ajé tó ṣe fún. sọ̀rọ̀ kí ló ló máa ṣe. gbogbo ẹ máa padà síbi tó ti wá ni hmm. tó ṣe ń pé ọmọ náà ọmọ burúkú ni o bàbá kàn ní kí ni ọmọ ọlọmọ ẹlẹgbẹ́ ni ó dẹ̀ lòdì sí ọ̀rọ̀ ajé tá a ṣe fún ẹ lọ́jọ́ sí. kí wàá ló sọ pé màá ṣẹlẹ̀ sí mi báyìí. bàbá ní lẹ́yìn ìgbà tọmọdé ìbáwáyé tán tàbá sọ súná lẹ́yìn ọjọ́ méje wọ́n ní gbogbo nǹkan á ah! máa pẹ̀lẹ́ pẹ̀lẹ́. ọjọ́ kan wà kò ṣe sílẹ̀ <laughs> ìlera yìí pọ̀ mi ò lè dúró mọ́. ọmọ wa lágbára o àwọn ènìyàn ò dùn mọ́ ọlọ́run ọdún tó ń gbà tẹ́gùn ẹ̀fọ́ jíkì ẹ̀fọ́ bá dùn ta ọmọ wa lágbára o. kí ni kí n bèrè bóyá ibi ló ti ń ṣe ẹ̀wà ẹni sà. ṣé ọ̀rẹ́ ìbí ẹ̀yìn fẹ́ ẹ̀wà ni. ẹ̀wọ̀n sà mo gbé òun nígbà tí mo kọjá wọ́n ní kí n ya kí n bèrè sà. ìbéèrè tí ń ṣe ìwọ̀n tí ẹ̀yìn ẹ̀yìn fi ní fúnlẹ̀ gbé ìrọ̀rùn káàkiri. ẹ ṣàánú wọn sá ojú ìfẹ́ máa tọ́ mọ́ mi ni ẹ ṣàánú wọn. bẹ́ẹ̀ ni lóòótọ́ ìyá ìlú ń ṣe àdàlù ẹ̀wà àtàgbàdo but ìyáwó rẹ̀ sí ilé ẹ̀rọ ìrókò lẹ́tọ̀ọ́ kí n lọ sí nípò ọ̀tẹ̀ kí n lọ tọwọ́ bọ̀ kó má dìgbò máa lọ kún. ẹ ah, ẹ sàn ẹ wò pé ló kún. Ah, ṣùgbọ́n bí ìlọ yìí ló bá lọ ṣe ìlú pé ló kún. torí ìpín mi gbé òun olóyin ni olóyin rẹ̀ kí n kan olótù ló máa ń kọjú ẹ̀ṣà náà wọ́n sà. ẹ̀wà olóyin ló máa ń kan olótù kí n kan. gbogbo àwọn àlejò wa fẹ́ lè bẹ̀rẹ̀ olóyin àbí olótù ni. ẹ sàn kí mi gbé òun olóyin ni kò ń ṣòlótù. Ah, kí n gbé bẹ́ẹ̀ ni Jesus Christ okay ojúlé ni ojú ṣàwọn but kí ara lè ṣe báyìí ṣé kí n darí bùsí lálẹ́ nǹkan sílẹ̀. ọ̀hún mọ́ gbọ́dá ni. ẹ̀tún mọ́ gbọ́dá ni. bẹ́ẹ̀ ni sọ mọ́ I see. Oh. Jesus. ah ó gbèdé fún ọ̀nà ọ̀sán. ṣe lágbára nǹkan tó ṣe. ẹ ṣàánú mi. ẹ wo mo fẹ́ fi nǹkan kan dá yín lójú lẹ́yìn. ṣe rí gbogbo ọmọ tó bá ti ara obìnrin jáde dáadáa ni nítorí pé kò sí nǹkan tí ọlọ́run dáwọ́lé tí kì í ṣe dáadáa ọmọ tá à ń sọ̀rọ̀ ni tó bá jẹ́ pé ẹni sùúrù fún nígbà kẹrin òun ní ajé jíjẹ wa látọ̀run tí ò bá yọ̀ǹda fún mi. ayé mi ò ẹjọ́ ẹjọ́ alóòfin torí ọ̀nà ẹ bá mi bí ọlọ́run ẹjọ́ ẹjọ́ dábì dábì ẹjọ́. Ẹ ká ká jù ká gbàdúrà yìí ti orúkọ Jésù. Àmín. Yìí ti agbára ẹ̀jẹ̀ Jésù. Àmín. Bàbá bàbá àti ọlọ́run wa, àwa gbé ayọ̀ àdá. Oh my God! Take this to the place. Easy, easy, easy, easy. Nurse, ẹ bá mi bọ́ sí yìí náà wá kíákíá please. Easy, easy, easy, easy, easy, easy. Oh my God! ẹ tẹ́kẹ̀ẹ́ ẹ̀sìn ẹ tẹ́kẹ̀ẹ́ ẹ̀sìn ṣé wọ́n fẹ́ràn tẹ̀tí wọn sálẹ̀. wọ́n tún wọn sálẹ̀. We, we lost her. We lost Please. Okay. káàsán sá o ẹ káàsán mà ẹ káàsán ẹ̀rọ mà ẹ jọ sá ẹ jọ mà mo mọ̀ wípé ẹ mọ̀ mí. ẹni náà wò pé wọn ò dùn bí. bẹ́ẹ̀ ni sá orúkọ tèmi ni ọmọlára owó onírun ní bí ọdún mélòó kan sẹ́yìn èmi àti chief àjọ bára wa dọ̀rẹ́ àwọn ni mo bí ọmọ méjèèjì tó wà lọ́wọ́ mi fún wọn àti bí ọjọ́ mélòó ni ò gbúrò wọn ni mo ṣe rí pé ìwà wọn àti táwọn ọmọ ìgbọ́n ni wọ́n yọ mí lẹ́nu wọn náà fẹ́rẹ́ bàbá wọn ṣé lè fi mú dání ilé ìtọ́jú mi ó ń gbóná lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ìyọlẹ́nu yẹn ti wá pọ̀ jù afúnfẹ́ dẹ̀ ni wọ́n jẹ́ kó má di pé nǹkan kan ṣẹlẹ̀ tí wọ́n náà ṣé oye gbà tó ọmọ ṣẹlẹ̀ ló tó tí ẹ̀ mọ́lẹ̀ bàbá wọn mo ṣe ní pé kí n máa kún wọn bù lóòótọ́ o chief sọ fún mi pé àwọn níyàwó sílé àwọn dẹ̀ nífẹ̀ẹ́ ìyàwó àwọn wọn àdéhùn dé wà láàrin màá ti wọ́n wípé kí n má wá sílé àwọn nítorí àwọn fẹ́ kí n dalé àwọn èmi náà dẹ̀ wá láti dálé wọn rú lóòótọ́ ṣùgbọ́n torí àwọn ọmọ yìí òun ló jẹ́ kí n wá bí èyí tí tún máa rán sí wa náà àwọn náà ò yọjú kọ́ọ̀lù wọn ò pè ṣífù náà wọn ò pè mọ́ ń pàgọ́ wọn bíṣọ̀p ló ń sọ ìyẹn ló jẹ́ kí n máa bọ̀ sí má bínú Abímbọ́lá Bọ́lá jókòó bàbá yín tẹ́lẹ̀ fẹ́ rí ilé bàbá yín ládé yìí Wow, so this is my father's house. Yes, yes, this is my father's house. Ah! gbogbo ọ̀rọ̀ náà mi báyìí pa ṣé ọ̀rọ̀ tárábìnrin yìí sọ́ọ́lẹ̀ ṣó ṣókùnkùn sí ọ àbí òṣókùnkùn sí ọ. Hmm. àgbàlèmi náà gbogbo ohun tó ń ṣe ó ti yé mi ah! àgbàlèmi náà. Ah! Ah! ẹ wo this is grandpa ọmọ mi lẹ́jẹ́ àmọ́ nǹkan mọ̀ ṣe o epo ni eré tó dá gbọ́ràn inú ìrorò kí dodo má bàgbé iná ló fọ kúrò ṣẹ́ra rẹ ló ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó epo ni a ṣé mo kéde láti wí ni àbí mo jù bẹ́ẹ̀ lọ láti sọ̀rọ̀ kóníkálukú sẹ́mẹ̀dọ́ ẹ̀yìn arábìnrin inú mi dùn bó ti wáyé àwa ti ń lérò pé nǹkan ò sí mọ́ àṣé nǹkan sì tún wà nínú nǹkan tí kò sí àṣé tí kò sí gan nǹkan ni mo dúpẹ́ olúwa o èmi tẹ́mi ti rò pé àbúrò mi ò ní ọmọ láyé mọ́ àṣé elédùnmarè ṣe sí pamọ́ síbì kan mo dúpẹ́ elédùnmarè ẹlẹ́dàá mi mo dúpẹ́ o àṣé àbúrò mi bímọ ọlẹ̀ kó tó di kó lọ tí àwa ti sọ ìrètí nù ah, mo tún dúpẹ́ lẹ́ẹ̀kan sí ọlọ́run ah. ó rí gbogbo ibi táwa ti wà ń ròyìn pé ogún ìwádìí tẹni ẹlẹ́ni àbí ńgbà tí gòròfò kan wà nílẹ̀ tí ò sí ìgbọ̀kan bẹ̀ ah. kí ni ká ti wá pè é ṣé kìí ṣe pé mi ṣe ọ́ abọ́dọ̀ kó ó dùn mẹ́mi náà ní pé bábúrò mi ṣe lọ àtẹjọ ṣe tẹ tẹ tẹ bára yí sọ̀rọ̀ tẹ tó tóbi di pé olú ọmọ pamọ́ lọ ta ló tiẹ̀ mọ̀ bóyá wọ náà ní pàápàá wòmí o jẹ́ ń gbọ́ràn yọ da fún yín o pa gbogbo ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí o ti yé mi bámú mo sì ti mọ bí mò ń lọ ha mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run olóògbé yọ da fún ọtọ́ fọmọ́ lẹ̀ sáyé lọ àmọ́ ní tí mo ti rí gbogbo ọ̀nà tọ́gbọ́ ní tí ìgbà ti sọ mí lónìí abẹ ti gbé kò tún sọ́ńtọ̀ mọ́ kò sókè ní ìlẹ́yìn ọ̀run gbogbo ara ló ti gbà wọ́n mọ̀ ah, yóò gbọ́ mi gbogbo ara ló ti gbà wọ́n mọ̀ wo mi olóògbé sọ̀rọ̀ lẹ̀ kó tó di kókó. ẹ sà ẹ jẹ sà àwọn olóògbé náà òdòdó ọwọ́ wa mọ̀ ti rẹ̀ dànù. ẹ ẹ yẹ yẹ àjẹsí ooo. wọ́n fi wú eléyìí ńlẹ̀ mọ́ torí ìtò tí kọ́kọ́ mú wa ìdùnnú ni ìtò tí kọ́kọ́ sọ lákọ̀ọ́kọ́ ìdùnnú ni torí àwa ti ń wò pé kílé wà jọ̀ràn jọ̀ràn báyìí kó mọ̀ sí rẹ́ni jogún ẹ̀ tàbí kẹ́ni tí ò jẹ́ nǹkan kankan kó wàá jogún ilé wọ́n mi ẹ̀gbọ́n bọ̀ ilé ilé yìí kódà kò sẹ́ni ó lé yín nì yọ dà fún yín ó rí ìyá àwọn ọmọ gbọ́ o bí è bí mo bá kú lọ́kọ̀ ọjà mi bàbá àwọn ọmọ yìí ti ṣe é kalẹ̀ nínú wíìlì ẹ̀ ipe tí níwọ̀nba àgbà táwọn ọmọ òun bá ti dàgbà tí wọ́n jáde yunifásitì kí gbogbo wọn ká pín tí ó bá tọ́ sí wọn ká pín fún wọn onígbà náà lóní ká tó fa tó bá jẹ́ ẹ̀tọ́ ọkùnrin ká fà á lé wọn lọ́wọ́ àdúpẹ́ fọlọ́run ẹ dàgbà ẹ dògbó kò sí tí ó ṣe yín nínú ilé yìí. Thank you.